ẹ̀kàlẹ́ àsìkò sunday òní ti ń ṣe ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2024 ìròyìn lérèfé la mú wá fún yín láti ìkànnì yorùbá broadcasting network ybn sanni sodiq abiodun náà lò ní òyìn yìí o. ìjọba àpapọ̀ kó àwọn òṣìṣẹ́ elétò ààbò inú oko bíi ẹgbẹ̀rún mẹ́wàá ten thousand níye fi ṣọwọ́ sáwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún nineteen àti olúluwà Àbújá o. ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti kéde wípé ó kéré jù àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ń ṣọ́ oko tí wọ́n ń pè ní agro rangers bíi ẹgbẹ̀rún mẹ́wàá níye ìyẹn ten thousand ní àwọn ti fi ṣọwọ́ sáwọn ìpínlẹ̀ bíi mọ́kàndínlógún nineteen níye pẹ̀lú olúluwà Àbújá o ìgbésẹ̀ yìí ni ìjọba àpapọ̀ gbé lójúnà àti lè pèsè ètò ààbò lẹ́ka ìpèsè oúnjẹ nílẹ̀ yìí olùrànlọ́wọ́ pàtàkì sálàṣẹ bọ́lá ahmed tinubu ìyẹn lórí ọ̀rọ̀ ayélujára dàda olùṣègùn ló fi ìròyìn ọ̀hún léde lórí ìkànnì x rẹ̀ lónìí tí ń ṣe ọjọ́ àìkú níbẹ̀ ni wọ́n ti pé ìgbésẹ̀ náà ní ìjọba àpapọ̀ gbé láti dáàbò bo oko pípèsè ààbò fáwọn àgbẹ̀ dídẹ́kun ìkọlù àwọn àgbẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ darandaran. ó tẹ̀síwájú wípé fífi àwọn ẹ̀ṣọ́ aláàbò rangers náà ránṣẹ́ sí àwọn oko oko pẹ̀lú àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ òun ni àjọ elétò ààbò ara ẹni làbò ìlú NSCDC ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ o. Olúṣẹ́gun tún jẹ́ ọdẹ mímọ̀ wípé ìjọba ń retí àwọn ohun èlò àwọn àgbẹ̀ bíi ẹgbẹ̀rún márùn-ún níye five thousand pẹ̀lú bí ìjọba ṣe ń gbáradì láti dá oko hectares oní mílíọ̀nù mẹ́wàá ìyẹn ten million hectares of land lábẹ́ ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ìyàlẹ́nu gbà ló mà jẹ́ bí arábìnrin kan ṣe mú ìwé ìrìnnà ọkọ rẹ̀ fàájà pẹ́rẹpẹ́rẹ ní pápákọ̀ òfurufú tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ àbámẹ́ta náà lẹ́yìn tí ọkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti ilẹ̀ òkèrè dé ìṣẹ̀lẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ ti wá padà wá ń kà sí bíba ohun ìní ìjọba jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì ń pe ìjọba láti fọwọ́ òfin ganni arábìnrin náà látàrí ìwà tó wù ú arábìnrin náà nínú fọ́nrán ọ̀hún ló fa àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ tó sì ń kó wọn lọ lẹ́yìn ìgbà tí ó fa ìwé ọkọ rẹ̀ ya tán níbẹ̀ ló ti wá ń ké sí ọkọ rẹ̀ pé bó bá wù ú kó sùn sí pápákọ̀ òfurufú kó má bá àwọn nílé àwọn òṣìṣẹ́ ní pápákọ̀ òfurufú ọ̀hún ni wọ́n máa pẹ̀tù sí ọkọ̀ náà lọ́kàn láti kọ́ sùúrù kó sì má fi ìbínú lọ́ba rẹ̀ bá aya rẹ̀ ẹ̀wẹ̀ àwọn èèyàn láti orí ìkànnì ayélujára ni wọ́n ti wá bẹ̀ sí ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbónára bẹ́ẹ̀ sọ̀rọ̀ wípé kí ìjọba ètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà ẹnìkan ìyẹn Oyèbánjí sọ̀rọ̀ wípé ìgbésẹ̀ arábìnrin náà ti fún arákùnrin ọ̀hún ní ẹ̀rí láti lè ṣe àlàyé ohun tí ojú rẹ̀ ń rí nínú ìgbéyàwó rẹ̀ bẹ́ẹ̀ kó lè gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ tó sì tọ̀nà tó kù sọ́wọ́ tirẹ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ àwọn afurasí mẹ́rin kan tí wọ́n ní ohun ṣe lórí ìpani ní ìpakúpa tó wáyé ní ìpínlẹ̀ ogun, alámòjútó ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Ògùn ìyẹn Bíọ́dún Alámùtú ni ó ti kéde wípé àwọn ti rẹ́wọ́ tó àwọn afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n ní ohun ṣe pẹ̀lú dídá ẹ̀mí bábà kan légbodò èyí tí ń bẹ ní ìsàlẹ̀ ọjà kútọ̀ nílùú Abẹ́òkúta èyí ló wáyé lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn alátakò kan kọlu oní POS kan ẹni ọdún méjìdínláàádọ́ta forty eight years ìyẹn Fatai Kẹ́hìndé gbẹ̀mí lẹ́nu rẹ̀ lábẹ́ afárá kútọ̀ lábẹ́òkúta Kẹ́hìndé ni ó jẹ́ ọmọ baálẹ̀ kútọ̀ àmọ́ táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ lẹ́yìn tí wọ́n múlé nínú ṣọ́ọ̀bù rẹ̀ eléyìí tí wọ́n lè wọ abẹ́ afárakútọ̀. alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú pé ọwọ́ òfin ti tẹ àwọn afurasí mẹ́rin kan eléyìí tí wọ́n ní wọ́n ṣe pẹ̀lú bí wọ́n ṣe gbẹ̀mí lẹ́nu bábà kan ní ọjọ́ díẹ̀ sẹ́yìn látọwọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn níbẹ̀ ni wọ́n ti pé àwọn tí ń ṣe ìwádìí síwájú sí i kọ́wọ́ òfin lè tètè tẹ àwọn yòókù eléyìí tí wọ́n ti fẹsẹ̀ fẹ́ nítorí kò sí fèrèsé fún ẹnikẹ́ni eléyìí tí ó jẹ́ ọ̀daràn láti mórí bọ́ ní ìpínlẹ̀ Ògùn àjọ àgùnbánirọ̀ nílẹ̀ yìí ìyẹn NYSC ti kéde wípé ìjọba àpapọ̀ tí ì pàṣẹ sísan ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà fáwọn àgùnbánirọ̀ gẹ́gẹ́ bí owó eléyìí tí wọn yóò máa gbà lóṣooṣù àjọ NYSC sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí ọ̀gá àgbà fún ìfitónilétí àti alukoro àjọ náà ìyẹn Eddie Megwa buwọ́lù lónìí ọjọ́ àìkú ní olúluwà Àbújá o Megwa ló wá ṣẹ̀kànlẹ̀ lórí àwọn ìròyìn òfegè tí ń lọ lórí ayélujára ké sí àwọn èèyàn láti dẹ̀yìn nínú pípín irúfẹ́ ìròyìn òun káàkiri níbẹ̀ ni mẹ́gúwá ti wá rọ àwọn àgùnbánirọ̀ náà láti má fi àyè sílẹ̀ kí ẹnikẹ́ni lò wọ́n tàbí pé rọ́pò fún wọn láti gbé mu alūkó àjọ NYSC wá padà wá kìlọ̀ fáwọn tí wọ́n ń gbèrò yìí káàkiri lórí ayélujára tí wọ́n sì kọ́ṣẹ́mọṣẹ́ lórí rẹ̀ láti tètè dẹ̀yìn nínú iṣẹ́ bẹ́ẹ̀ eléyìí tí wọ́n ń ṣe láti máa bẹ̀ sí ní pòwọ́pọ̀ fáwọn èèyàn eléyìí tí wọ́n dá nǹkan kan mọ́. ìjọba ìpínlẹ̀ Èkó gé owó ọkọ̀ ojú irin Blue Rail wá sílẹ̀ pẹ̀lú ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe àfikún sí àsìkò eléyìí tí ọkọ̀ ọ̀hún yóò máa fi rìn ìjọba ìpínlẹ̀ èkó ti kéde gígé owó ọkọ̀ ojú irin blue rail wá sílẹ̀ pẹ̀lú ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀gá àgbà ní iléeṣẹ́ ọkọ̀ ìpínlẹ̀ èkó ìyẹn làmátà abímbọ́lá akínàjò ló kéde yíyọ owó ọ̀hún kúrò nínú àtẹ̀jáde kan lọ́jọ́ àbámẹ́ta akínàjò pé ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n owó náà ni wọ́n yọ kúrò fún àwọn arìnrìn-àjò tí wọ́n fẹ́ rìn láàrin aago mẹ́wàá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójúmọ́ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọkọ̀ ojú irin ìpínlẹ̀ èkó yóò tún ṣe àfikún wákàtí ìrìn àjò fún ọkọ̀ òun láti rìn eléyìí tí ń láti mẹ́rìnléláàádọ́ta fifty four hours sí méjìléláàádọ́rin seventy two hours lójoojúmọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá oṣù kẹjọ eléyìí tá a wà yìí. ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ti ṣí ilé ìtajà kan fáwọn ọmọ ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ èkìtì láti lè máa ta ọjà fún wọn lọ́wọ́ tí ò tó nǹkan ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ìpínlẹ̀ èkìtì ìyẹn nigeria bar association nba ẹ̀ka adó èkìtì ni wọ́n ti ṣí ọjà ìta oúnjẹ pẹ̀lú àwọn ọjà míì lọ́wọ́ eléyìí tí ò ganilára sílẹ̀ fáwọn agbẹjọ́rò ọjà àwọn agbẹjọ́rò ọ̀hún ni wọ́n ṣí kalẹ̀ fún níná láti aago mẹ́jọ àárọ̀ eight am sí aago sí aago mẹ́wàá àárọ̀ ten a.m. lọ́jọ́ àbámẹ́ta náà ní afẹ́ babalábá center tí ń bẹ ní iléjọ́ gíga adó èkìtì pẹ̀lú bí ogunlọ́kọ̀ àwọn agbẹjọ́rò ṣe bo ọjà ọ̀hún fún rírà oúnjẹ lára àwọn ọjà tí wọ́n tà látàrí gàrí ìrẹsì ẹ̀wà òróró spaghetti semovita pẹ̀lú àwọn nǹkan míì eléyìí tẹnu jẹ gàrí èyí tí owó rẹ̀ tó ẹgbẹ̀rún kan ó lé igba náírà one thousand two hundred naira ni wọ́n tà ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira ìrẹsì tí wọ́n ń tà ní ẹgbẹ̀rún mẹ́ta náírà three thousand naira ni wọ́n padà wá tà ń bẹ̀ ní ẹgbẹ̀rún kan àti àbọ̀ náírà one thousand five hundred naira bẹ́ẹ̀ ni jálá òróró kan eléyìí tí wọ́n ń tà ní ẹgbẹ̀rún méjì ó lé irinwó náírà two thousand four hundred naira ni wọ́n padà wá tà ní ẹgbẹ̀rún kan ó lé igba náírà one thousand two hundred naira pẹ̀lú bí wọ́n ṣe ń ta ẹ̀wà ẹgbẹ̀rún mẹ́ta náírà three thousand naira ní ẹgbẹ̀rún kan àti àbọ̀ one thousand five hundred naira ètò ọjà títà náà ní akọ̀wé ẹgbẹ́ ìyẹn Khadija Adéníyì alága ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ní ìlú Adó Èkìtì Táíwò Omídùnyàn kéde wípé àwọn gbé ìgbésẹ̀ náà lójúnà ti lè rí wípé ìdẹ̀rùndé bá mùtúmùwà àgàgà àwọn agbẹjọ́rò lórí oúnjẹ ní jíjẹ kí wọ́n lè rà á ní ìdá àádọ́ta níye. ogunlọ́gọ̀ ọjà tí iye owó rẹ̀ wọ bíi mílíọ̀nù náírà níye ni ó ti jóná ní ilé ìtajà LG tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí ìpínlẹ̀ Èkó ti kéde wípé ọjà tí iye owó rẹ̀ tó mílíọ̀nù náírà níye ni ó ti jóná ní ọ́fíìsì ìtajà ohun ẹ̀rọ ìgbàlódé LG tẹ̀m̀bẹ̀lì ìpínlẹ̀ èkó ọ̀gá àgbà àjọ làsẹ́mà ìyẹn olúfẹ́mi ọ̀kẹ́ ọ̀sọ́yìntòlú nínú ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdì mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní dèdè ọwọ́ òru ní abúlé ọ̀ṣun tí ń bẹ ní trade fair ìpínlẹ̀ èkó ó pé àjọ náà gba ìpè pàjáwìrì ní dèdè aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́wọ́ òru ìyẹn twelve fifteen a.m. ọ̀sùn ìtúlù tẹ̀síwájú wípé nígbà tí àwọn yóò fi débẹ̀ iná ọ̀hún ti yíká gbogbo ilé ìkọ́jàsí náà bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ ọjà eléyìí tó wọ̀ bíi mílíọ̀nù náírà nìyí jẹ́ ó tẹ̀síwájú wípé àjọ làsẹ́mà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ panápaná àwọn dènà kí iná òun máa jó kọjá ilé ìtajà LG náà ọ̀kẹ́ ọ̀sán ìtòlú wá fi kún wípé àwọn ò tí ì lè sọ pàtó ohun tó ṣokùnfà iná mú eléyìí tó ṣẹyọ lọ́fíìsì LG àjọ tí ń gbógun ti oògùn olóró nílò nílẹ̀ yìí ìyẹn NDLEA ti rẹ́wọ́ tó àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan tí ń gbé oògùn olóró cocaine gba oògùn olóró eléyìí tó wọ bíi bílíọ̀nù náírà lọ́wọ́ wọn padà ògùnlọ́gọ̀ ògùn olóró cocaine tí iye owó rẹ̀ wọ bíi bílíọ̀nù náírà níye eléyìí táwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan kó pamọ́ sínú àwọn ẹ̀yà ara ọkọ̀ pẹ̀lú àwọn aṣọ láti orílẹ̀-èdè Ghana ní àjọ NDLEA ti rí gbà padà lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí alukoro àjọ NDLEA ìyẹn Fẹ́mi Babafẹ́mi nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi síta lọ́jọ́ àìkú ní wípé ìdíwọ̀n oògùn olóró cocaine ti ń bẹ ní méjì ẹ̀sùn méjìlélọ́gbọ̀n two point thirty two kilogram ni wọ́n kó sínú àwọn aṣọ kan láti ilẹ̀ Ghana eléyìí tí àwọn padà wá rí gbà lọ wọn ní ìpínlẹ̀ Èkó ìyẹn ní ọjọ́ karùn oṣù kẹjọ ọdún twenty twenty four bákan náà ni wọ́n rí oògùn olóró cocaine tí ń bẹ ní ìdínwó mẹ́wàá ẹ̀sùn mẹ́fà dínlẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kìlógíráàmù níye ìyẹn ten point four hundred ninety four kilogram nínú àwọn ẹ̀yà ara ọkọ̀ eléyìí tí ń kọrí sí orílẹ̀-èdè amẹ́ríkà eléyìí tí gbogbo ìdínwó gbogbo rẹ̀ wá padà wá sún lọ sí kílógíráàmù méjìlá ẹ̀sùn mẹ́rìnléní níye ìyẹn twelve point eight hundred and fourteen kilogram oògùn olóró táwọn padà wá rí gbà ó tẹ̀síwájú wípé àwọn ògúnlówó míì eléyìí tó ń lọ sí ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ gẹ̀ẹ́sì àti canada ní ọwọ́ tẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí bákan náà ìyẹn friday night august twenty twenty four àgbẹ̀ kan ìyẹn sunday adéyẹni ẹni ọdún mẹ́rìndínlógójì kan láti ìlú uba ọkà ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn àkókó ní ìpínlẹ̀ ondo ni wọ́n ti dá ẹ̀mí rẹ̀ légbodò lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àwọn darandaran san owó gbà má bínú fún látàrí èrè oko rẹ̀ eléyìí tí àwọn ẹran wọn bàjẹ́ àwọn ará ìlú ni wọ́n ti wá ń nàka sí àwọn darandaran náà gẹ́gẹ́ bí àwọn òbàyéjẹ́ tí wọ́n ń bẹ nídìí gbígbẹ̀mí lẹ́nu ayẹni pẹ̀lú bí wọ́n ṣe ń pé níṣe ni àwọn àtìláàwí náà wọ́n pa bẹ́ẹ̀ ni wọ́n sì yọ ìfun rẹ̀ jáde bákan náà ni àwọn àtìláàwí tún gbẹ̀mí lẹ́nu ajá àgbẹ̀ náà eléyìí tí wọ́n padà wá gbé òkú ajá àgbẹ̀ náà sí ẹ̀gbẹ́ òkú àgbẹ̀ ọ̀hún ní kété tí wọ́n pa á tán àwọn kan tí wọ́n padà wá ń sọ̀rọ̀ ni wọ́n pé àwọn darandaran ọ̀hún ni wọ́n gbẹ̀mí lẹ́nu àgbẹ̀ ọ̀hún látàrí bí inú ṣe ń bí wọn lẹ́yìn tí wọ́n pàṣẹ fún wọn láti san owó gbà má fún àgbẹ̀ ọ̀hún lẹ́yìn tí màálù wọn tó ba èrè oko rẹ̀ jẹ́. adarí ìlú ọ̀hún eléyìí tó tún jẹ́ àgbẹ̀ ìyẹn pius ìmọ̀rò tí wọ́n á ké wípé ẹ̀rù ń bà òun láti lọ sí orí oko òun báyìí látàrí wàhálà tó ń ti kọlu àwọn darandaran eléyìí tó ń wáyé lemọ́lemọ́ lágbègbè náà ẹ̀wẹ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá pẹ̀lú àmọ̀tẹ́kùn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yíká ìlú lójúnà àti fọwọ́ òfin gan ni ẹnikẹ́ni eléyìí tó lọ́wọ́ nínú gbígbẹ̀mí lẹ́nu àgbẹ̀ náà arákùnrin kan ti ṣàdédé fò sọra rẹ̀ sínú ìkòkò ìgbàlódé tí wọ́n fi ń yọ irin gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ìpínlẹ̀ èkó iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ èkó ti kéde wípé arákùnrin kan tí ó jẹ́ òṣìṣẹ́ ní iléeṣẹ́ kan ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n ti pé ó ti ṣàdédé fò sínú ìkòkò tí wọ́n fi ń yọ irin èyí tí iléeṣẹ́ ọ̀hún lò eléyìí tó sì padà wá fi gba ẹ̀mí ara rẹ̀ alūkkóró ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ èkó benjamin hundeyin òun ló kéde èyí lọ́jọ́ àìkú òní fáwọn oníròyìn iléeṣẹ́ ọ̀hún ni wọ́n pé ń bẹ ní odógúnyán eléyìí tó wà ní agbègbè ìkòròdú ní ìpínlẹ̀ èkó hundeyin ṣàlàyé wípé arákùnrin náà ní dèdè aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún three fifteen pm ni ó ṣàdédé sáré jìnnìjìnnì lọ sí ibi ìkòkò eléyìí tí wọ́n fi ń yọ ẹ̀rín náà eléyìí tó sì ṣàdédé sọ rẹ̀ sínú rẹ̀ wọ́n pé ibi tí ìkòkò náà wà ní iléeṣẹ́ ọ̀hún ò kí ń gbà káwọn òṣìṣẹ́ máa débẹ̀ ní àkókò tíṣẹ́ bá ń lọ lọ́wọ́ àmọ́ ní kété arákùnrin ọ̀hún débẹ̀ tán ló sọ̀rọ̀ sínú ìkòkò náà eléyìí tó sì yọ pátápátá o wọ́n pé gbogbo ìgbìyànjú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ láti dà lọ́wọ́ kọ́ nípa kó má bàa wọ ní ìkòkò náà gbogbo ẹ̀ pátápátá ló padà wá já sí pàbó ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń lọ báyìí lórí ìkànnì ayélujára látàrí bí agbésùmọ̀mí kan eléyìí tó gbé aṣọ ọmọ ológun wọ̀ ṣe bọ́ sórí ìkànnì tiktok bẹ̀rẹ̀ sí ní pín owó fáwọn olólùfẹ́ rẹ̀ lákòókò tí agbésùmọ̀mí ọ̀hún bá àwọn olólùfẹ́ rẹ̀ ń sọ̀rọ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní béèrè fún àpò àṣùwọ̀n wọn fi owó ránṣẹ́ síbẹ̀ lójúnà àti lè ṣe ìrànwọ́ fún wọn ẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ìkànnì àlejòra tí wọ́n ń bèrè wípé kí àjọ DSS pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò yòókù lọ́ọ̀rẹ́ ti fowó fi gan ni arákùnrin náà eléyìí tó jẹ́ agbésùmọ̀mí tó sì ń yíká ìlú pẹ̀lú gbogbo ìwà eléyìí tó ń wò bẹ́ẹ̀ làwọn kan sì ń pèpè pé kí wọ́n tètè gbé dínà lílo ìkànnì tiktok lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀wẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ìyẹn olúmúyìwá adéjọ́bí ti wá fèsì wípé gbogbo àwọn ọ̀daràn kan níléeṣẹ́ ọlọ́pàá lè tètè fọwọ́ òfin mú lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ náà ni wọ́n fi léde lórí ìkànnì x lẹ́yìn ìgbà táwọn ọmọ nàìjíríà tí ń pèpè tí wọ́n sì ń ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti lọ rè fọwọ́ òfin gani agbésùmọ̀mí ọ̀hún eléyìí tó ń wùwà tí ó múnú bí wọn lórí ìkànnì tiktok. ẹ̀yin ará ẹ jẹ́ lọ sókè lọ́hùn náà láti lọ rè gbọ́ àwọn ìròyìn eléyìí tí ń jà rìnrìn fún tòní. gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó tún jẹ́ ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn olóyè àgbà rasheed lárẹ́jà ni yóò máa dé adé látọwọ́ ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́la òde yìí ògbésẹ̀ ọ̀hún ló jẹ́ ọ̀kan lára àwọn àmúṣe ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú òfin ìjẹ ní ìpínlẹ̀ Ìbàdàn láti jẹ́ láti lè bọ́ sí ipò ti Olúbàdàn tuntun ní ìlú Ìbàdàn Ládọjà tó ti sọ tẹ́lẹ̀ rí pé òun ò ṣetán àti dé adé ọ̀hún ló ti gbà nígbẹ̀yìngbẹ̀yìn láti dé adé ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àmúṣe ìlànà òṣèṣe tuntun láti jẹ́ bọ́ sí ipò ti Olúbàdàn nígbà tí ó bá kàn án ìgbésẹ̀ àti dé adé fún Ládọjà ọ̀hún ni yóò máa wáyé níbi ìjókòó àkọ́kọ́ tí ìgbìmọ̀ lọ́balọ́ba yóò máa ṣe lábẹ́ Olúbàdàn ẹlẹ́ẹ̀kẹtàlélógójì ìyẹn ọba Alákùnlẹ́yìn eléyìí tí wọ́n máa ṣe látìgbà tó ti dórí àlééfà lọ́jọ́ kejìlá oṣù keje ọdún tí a wà ń bẹ̀ yìí léyìí ni ó sì máa ṣe ní ààfin Olúbàdàn tuntun tó wà ní Òkè Àrẹ ìyẹn nílùú Ìbàdàn àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti àkóyawọ́ lórílẹ̀ nàìjíríà tí a mọ̀ sí ICPC ni ó ti rọ́wọ́ tó àwọn òṣìṣẹ́ kan tó jẹ́ ti àjọ tó ń rí sí ìrìnàjò lọ sílẹ̀ mímọ́ ti Mẹ́kà Nètàmọ́sí Nákọ́n lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìwà jàǹbá kan tó ní owó ìrànwọ́ bílíọ̀nù lọ́nà àádọ́rùn-ún náírà ìyẹn ninety billion naira Hajj subsidy eléyìí tí ìjọba àpapọ̀ yọ̀ǹda fún ètò Hajj tọdún yìí gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ọ̀hún Dẹ́mọ́lá Bákàrè lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde ọjọ́ Ọjọ́rú ọ̀sẹ̀ yìí òun ni wọ́n rọ́wọ́ tó àwọn òṣìṣẹ́ ti àjọ NACOM lórí pé wọn ò yọjú sí olú iléeṣẹ́ àjọ ọ̀hún lè tó fi ìwé ìpè pè wọ́n láti ní àjọ òun ni kò gbé ọ́fíìsì ti àjọ náà ń pa báwọn kan ṣe ń gbogbo yẹn nítorí pé kò ní tàsé àgẹ̀rẹ̀ sí òfin eléyìí tó ní ṣe pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní gbogbo àwọn èèyàn tí wọ́n ti yọjú ọ̀hún ó rẹ pé wọ́n ti yọ̀ǹda lẹ́yìn tí wọ́n ti yọjú sí ọ́fíìsì àjọ ọ̀hún eléyìí tí gbogbo náà sì wà nílé wọn bó tilẹ̀ pé ìwádìí ọ̀hún ó tẹ̀síwájú. èyí ló pin ìròyìn lérèfé tàmúwa fún yín láṣálẹ́ òní láti ìkànnì yorùbá broadcasting network ybn àkọ́kọ́ tí rèé tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa níkànnì yorùbá broadcasting network ẹ gbìyànjú láti subscribe bẹ́ẹ̀ ẹ tẹ aago rẹ́bẹ̀tẹ̀ lè ti bẹ̀ lókè kẹlẹ̀ máa gba olóbó nígbàkigbà tí a bá fi àwọn fọ́nrán sórí ìkànnì wa tó bá di ní ọ̀la ẹ ó máa pàdé àwọn ẹlẹgbẹ́ mi fákọ̀tún ìròyìn míì ẹ ṣeun púpọ̀ amọ̀rí yìí ní ìkànnì yorùbá broadcasting network Sunny Sodiq Abiodun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 dùn Yorùbá Broadcasting Network fún ìgbèdìde àṣà Yorùbá.